happy birthday to you o ìfẹ́ olúwa olúwa ṣe kẹ́mi blessing ọmọ oyè ọlá ọmọ ọba bíbẹ̀ sì máa dá kọjọkọjọ mọ̀ wò lẹ́nu mọ̀ rọra kórójó pẹ́ mo dé mọ̀ wò lẹ́nu mọ̀ rọra ọmọ ọba alákẹ́jì ní àdúgbò ọgbọ́n alẹ́lẹ́ ọmọ alára tìlú àràmọ̀kọ tí ń bẹ́ ìpínlẹ̀ èkìtì ọba kẹ́ẹ̀pẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́ láṣẹ lẹ́dùnmọ̀rẹ́ ọba kẹ́ jẹjàrá òwájú lọ ọmọ yín náà ló ń sọjọ́ bí lónìí o òyìnbó ọmọ ìyọ́lá happy birthday to you o happy birthday to you o káyé ló tutù bí òsùn jẹ̀jẹ̀ tí ń bẹ lẹ́jẹ̀ omi kó mọ́ lólóló bí omi àbòwúrọ̀ ọ̀pọ̀n omi àbòwúrọ̀ ọ̀pọ̀n ó sì lè tòrò bí omi ìyẹ̀lẹ̀ ẹ̀ta káyè ló tòrò bí omi ìyẹ̀lẹ̀ ẹ̀ta kó dùnyùgbà bí apara oyin kó o tún dára lẹ́wà bí ọ̀ṣun ṣe bí ọlọ́dún ọlọ́dún ló mọdún ẹ lọ́dún ẹ ní láyé ní dúpẹ́ ìdásí lọ́wọ́ àdániwáyé ọmọ aláṣìmọ́rọ̀ ògbó rere mi òròlú ni wọ́n pe gbogbo obìnrin nílé bàbá tó bí ọlọ́mọ òròlú máa gbọ́ o wọ́n gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan ọmọ sòwò gidìlà ṣé bí òwò òfì bí wọ́n ṣe lé bàbá yìí tẹ́ ẹ̀ fi rẹpẹtẹtẹ oyè náà ni wọ́n ń jẹ nílé bàbá ńlá yín tẹ́ ẹ̀ fi dènìyàn iye ẹyẹ pàtàkì láwùjọ àwọn ènìyàn ire kàǹkà ọmọ oyè ọlá wọ́n gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan mọ̀ wò lẹ́ẹ̀kan rárá o lè tún gèlè rẹ ṣe happy birthday to you o ó yá o yá kí wọ́n jèlé òrì òkìtì ilé yeye tá a ti gbé ọlọ́mọ ṣé bí wọ́n lọ́mọ èrè o ọmọ olókè méjì ọmọ onílé gbọ́ọ́rọ́ ṣé bí òye náà ni wọ́n fi sọyọ̀yọ̀ tí wọ́n fi mọ yín sọ máa fi mọ orejo pẹ́ kórejò sọmọ fáwọn òbí rẹ̀ ọmọdélẹ̀ bí òyìnbó ìfẹ́ olúwa ọ̀rẹ́.